إله إلا الله وحده لا شريك له سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن اتبعه بإحسان إلى يوم الدين أما بعد الله يا الله اعلموا أن الله أمر خطير في بشر بين المسلمين اليوم

صار الكثير يجعل أو تجعل في قدر مريضا والضحك والحزن والسعد والراحة والجد والحزن على كل حال وكل وقت عباد الله في وقتنا كنا نسمع بعض والديه يدعون وجودهم ويحكم على يدعون وعليهم وذريته يتلاعبون فيما بينهم وكان الله أما تعملون وبعد الاختلاف كذلك والعقاب والاختلاف والاختلاف لكنه الزوجة قد سلم زوجها وبالعقل وكذلك بعض الطلاب والطالبات وبعض المعلمين والمعلمات وبعض أتاء المنسي أن إن البحر وجد عن أشياء ما تحقق بمعنى فإذا تعطل الكلام والسيارة لعناها وإذا تغير الجو يصدر مصدر المعنى على الشمس أو الليل أو السماء أو الظلمات أو غير ذلك الكثير ولا يمر يوم إلا ويسمع يوما كلمة إلى مبالاة بدون أن يشعر بخطورة هذا الشيء الذي يسأله الله هناك بعض الخطورة هذه اللعن منها أمام الشفاعة والشهادة يوم القيامة يعني عند الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكون العالمون شفعاء ولا شهداء يوم القيامة أنه مسلم ثاني النعم سبب في قلوب النار وعن ابي سعيد رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم في أفريقيا أو مثل من المصلى ومر على النساء وقال يا معشر النساء فقلنا فإني رأيتكن أكثر أهل النار فقلت رحمك جاء رسول الله قال يسرني الشعل ويسرني المشيئة الحديث متفق عليه عباد الله يعلم أن الأخلاق يقول إلى الإنسان أحيانا وفي الحديث الشريف أن النبي صلى الله إن الأغيار إذا كان شيئا صعد تعلم إلى السماء وتبدو أبواب السماء كلها ثم تخرج إلى الأرض وتغلق أبوابها كلها ثم تأخذ يمين وشمالا فإذا لم تجد المطاعة فجعل الذي عليه فإن كانت بذلك أحسن فإذا وجد فإذا وجد فإذا وجد قال صلى الله عليه وسلم نحية المؤمن هو حديث ثابت بن الزكاة أخرجه إبراهيم ومسلم وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يؤمن فيه قال رسول الله صلى الله عليه وسلم إن الكفاح عن الخير والفضل واليه الحمد لله الله وقد يسلم منه واليه قال نعم يسلمها فضله ويسلمها عوام عباد الله لا تنسوا الحديث المعروف الذي قال رسول الله صلى الله عليه وسلم عباد المسلم قصور وكتاب الكفر وقال صلى الله عليه وسلم لا يجوز رجل أجر الصدق أو الكفر إلا أن يتعلم إلا أخرجه البخاري فإنها كلها حرام كثير من الكبائر الكبار عباد الله نجد من يسوق المعيشة والسنة والزمان ويوصل الزمان لا يتصور بنفسه فإن خير من قرآن الله قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى شيء يؤذيني من هذا ويسوق الدفع وأنا أدفع إليه أمر أصدق الليل والنهار عباد الله يعلم أن الكافة لا تستحق الدعم لكن كثير من الناس لا يعلم فبنوز الإمام أحمد وضع الزعل رجل الكنيسة فقال رسول الله صلى الله عليه وسلم fi ẹrù táwọn fi wọ̀ táwọn fi kọ́pẹ́ táwọn fi dìde sí ìta ara wa lẹ́yìn àtòjọ ọlọ́pàá nínú ìjọsìn tó mọ pé mo lẹ́yìn ọ̀pọ̀ ọmọ sáárà àbọ̀tẹ́lá ẹ̀rú sí ọlọ́pàá yìí sí ọlọ́pàá yìí ìgbésẹ̀ àti ìgbésẹ̀ ọlọ́pàá yìí ọlọ́pàá yìí àti gbogbo àwọn tí wọ́n bá ń bèèrè fọ́tò pẹ̀lú dáadáa tó fi lè fi ẹ̀sà lẹ́yìn ilé ìjà fẹ́ ọlọ́wọ́ àwọn afẹ́fẹ́ sùn àwọn ìjà lọ́wọ́ àwọn ẹ̀kọ́ pé láwọn ẹgbẹ́ tó ti wà láàrin wa báyìí tó ti pé wọ́ọ́rọ́wọ́ lọ́wọ́ nípa àwọn mùsùlùmí wa lóde òní pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀là ńlá tó ti wà àwọn wa tó ti gbà àtàkùn rárá nígbà láwọn ilá òun náà ní àlámọ̀ bí èpè èpè èpè àbámbó àbámbélé lọ́mọ ọmọ náà ń gbèsè òní bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọkọ tó tẹ̀lé ìyàwó ìyàwó ń pèpè lọ́kọ́ bẹ́ẹ̀ náà ni ọmọ tẹ́ ń pèpè lọ́gà ọ̀gá ní àwọn ọmọ tẹ́ ń pè bẹ́ẹ̀ ni èpè yìí ó kúkú bẹ̀rẹ̀ ọkọ̀ tá àwọn ọmọ kéwú ọkọ̀ tá àwọn akẹ́kọ̀ọ́ àwọn ẹgbẹ́ ìwọ̀n ìwọ̀n dédé ìpè yìí ọkọ̀ tá àwọn ọmọ abẹ́ ìwọ̀n ìwọ̀n dédé ọmọdé ìwọ̀n dédé ọmọdé ìwọ̀n dédé ìwádìí ọmọ ìdájọ́ lọ́pọ̀ ọwọ́ ti kú ti pé abẹ́ ìbára ẹni ṣàṣì ọ̀la tó ti wọlé ọ̀tàjọ́ ti ọ̀la àbúrò ó ti jẹ́ nǹkan tó ti pé nígbà tó wà bẹ́ẹ̀ ní ìlú tó wáyé ṣùgbọ́n lóde òde ó ti tẹ̀jú ìbàdàn òkú lọ ṣáájú àwọn tó yọ ọmọ òbí wa ọmọ tó ṣe náà ṣùgbọ́n kò tó báyìí lọ́wọ́ ló ti yọ ọmọ tí o bá tó bá ń bínú títí inú náà ṣe lágbára tó bẹ̀rẹ̀ kẹ́ ìlú máa ń jáde lẹ́nu wọn títí inú náà wọ́n tó bí wọ́n máa ṣe lọ́wọ́ wọn ọ̀gá máa ṣe lọ́mọ ọtẹ́ nígbà tí ìlú náà máa ṣàwọ̀ wọ́n lọ́nà ètè yìí ó ti kúrò láti kò ní ilé kan láti lọ sí ọ̀la lẹ́yìn ọ̀gá ń bínú wọ́n jáde ìgbà tó ń lọ́wọ́ bá kan náà òṣèlú ó ti jáde Orang kafir tidak akan menerima itu sebagai apa itu? Orang kafir mau tuan ini, tuan itu jauh lebih terima. Kita Allah balik uang dari iman. Kalau apa tuan tidak lagi, jadi kita. Bapak tanah bapak dah, dah usung wọ́n ti wọ́n bá ti gbogbo ọmọ gbogbo ọmọ fún ìyàwó ọ̀gá wa olóyún tó ti yẹ àkókò fún wa ní ten thousand one thousand ọmọ àtẹ́lẹ́ ní lọ́wọ́ àti ìdí ọmọ àtọ́jú wa nígbà bákan náà ìbá ń banújẹ́ ìlú tẹ̀lé bí ní ká ṣe wàhálà ṣe kódà ní wọn bá ọmọ tẹ nígbà tí wọn láti máa pa kẹta lórí òsì ọmọ tó ẹgbẹ́ gbogbo tí mo gbà tàbí ọmọ ọba tí mo tán gba àwẹ̀ ọmọ ọmọ ẹgbẹ́ náà lọ́wọ́ ni wọ́n fẹ́ tà mí lọ́wọ́ rẹ̀ mo tó nílò ọlọ́run jẹ́ àkúnlẹ̀ láyọ̀ ibi sẹ́yìn náà yóò ti máa wọn ibi iṣẹ́ lórí ti gbé púpọ̀ ara rẹ̀ òkú ni o ti fi padà láyé tó lára ìyá wàá bá kó tilẹ̀ láyé wọ̀ ní ìlú ìwọ̀n tó ń pamọ́ àkókò nínú ìṣèlú yìí lọ́wọ́ bẹ̀rẹ̀ sí jáde wọ́n ti kéèké wọ́n ti dájú dáhùn wọ́n ta jẹ́ sùn ọlọ́run bá. à ń bọ̀ ọdún táwọn òbí tí wọ́n bẹ̀rẹ̀ wọn wọ́n bẹ̀rẹ̀ máa wọ ètè táwọn ọmọ wọn ní dẹ́ńdẹ̀dẹ́ńdẹ̀ tó ń gbogbo ń gbòó nínú àwọn ọmọ àwọn ilé wọn lórí. ọmọ yìí wá wẹ́ òkú bẹ́ẹ̀ lórí bú ọmọ ń bọ̀ náà lápá ọdún olùsọ lọ́wọ́ ọdún tó dáadáa bẹ́ẹ̀ náà wá ní bàbá tó ní bàbá kò ń jẹ́ lọ́wọ́ àwọn ọmọ ó là ń mú bí wọ́n sá lọ. Àyíké o, lèlílé o, àbẹ̀rẹ̀ fún kò ní pẹ̀lẹ́ láta lọ́wọ́ yìí. Àwọn náà sọ pé àwa ni bàbá àwọn kò ń jẹ́ lẹ̀, àwa tí wọ́n sọ̀ ọ̀pọ̀ ti fún un. Tètè kẹ́ni mú wọn lọ́wọ́ tó fún un, èyí ọmọ sọ pé ọ̀hún ṣìṣẹ́ ló fi lẹ́ owó tuntun náà ló fún wa ó pè mí owó tọ́tọ̀ sí ló fún wa ilé ìgbòho bàbá yìí ọwọ́ rẹ̀ jẹ́ owó tuntun máa ń fẹ́ mi owó tọ́tọ̀ sí máa ń fẹ́ mi gbogbo ó máa wọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ọmọ ọmọbìnrin ìpè làwọn

ọjọ́ ọba bẹ́ẹ̀ ọkùnrin ìgbọ́jọ́ ọ̀rọ̀ wa jẹ́ jẹ́ àwọn ọ̀sẹ̀ èdè àkọ́jàdúrà gbogbo wa pẹ́pẹ́ àkójọ àwọn akéwù wa náà lọ́pọ̀lọpọ̀ ọgbà lẹ́yìn tó kò máa ṣe fún ọmọ ṣàdúrà ṣàdúrà nínú ọmọ àwọn ọ̀rẹ́ àwọn ọmọ ara wọn lẹ́gbẹ̀ẹ́ àwọn aráàlú máa ń mọ àwọn ọmọ ara lẹ́gbẹ̀ẹ́ ọmọ nínú ọmọ ara lẹ́gbẹ̀ẹ́ àtàwọn

yálà akẹ́kọ̀ọ́ lọ́kùnrin tàbí akẹ́kọ̀ọ́ lóbìnrin àwọn náà wọn àwọn lépè bẹ́ẹ̀ ni àwọn àwọn olùkọ́ yálà ọkùnrin àti lóbìnrin àwọn náà wọn àwọn lépè bẹ́ẹ̀ ni àwọn aṣáájú àwọn olórí wa bẹ́ẹ̀ wọ́n ti wọ àwọn Ẹ̀ẹ́dẹ́ wà láàrín ọmọ ọ̀sọ̀ pé ẹ̀sìn àwọn ọmọ ọ̀rẹ́ yìí, àpọ̀ ọ̀sẹ̀ lórí ikú yóò ní. Ìpìlẹ̀ àjọ ọmọ ara wà. Ẹni pẹ́jọ́ bá ní olórí orílẹ̀-èdè, olórí ìpínlẹ̀, olórí ìpínlẹ̀, olórí àtúnṣe láti àdúgbò. Àtúrà báwọn tó jẹ́ àwọn tó ń jẹ lákòókò ìgbà tí wọ́n jọ ń lò pẹ̀lú ìpìlẹ̀ ìjọ wọn wọ́n máa fẹ́ lórí láti pàdé lórí ààrẹ ìta ọ̀yà ẹni orí fún wọn mú lè fi fi lọ bẹ́ẹ̀ ọbẹ̀ Ọjà àwọn ọmọ tó bá rẹ̀ ní pé èsè yìí ọmọ lórí ọmọ ìlú ìyẹ̀wá ẹ̀wù lẹ́yìn ọba mú fóònù lọ́wọ́ tí fóònù ṣe káfíkàfí. Tóbi tó kò fún lọ́wọ́ dáadáa ń pàdílé. Lórí ọmọ fóònù lékè, lórí gbúgbù ọmọ fóònù. Bẹ́ẹ̀ ni wọ́n ń pa ní kọ́kẹ́ tàmánàhà lọ́wọ́ nílò rẹ̀ nígbẹ́ yóò ní mọ̀ pé àwọn òbí mọ̀ pé ẹlòmí ọ̀yọ́ òmìnira ẹgbẹ́ ìṣẹ́ ẹ̀rí bí ọjọ́ ọ̀rẹ́ ọ̀tọ́gbọ́n ní ẹ̀rọ tó fẹ́ Bákanáà láwọn nípa bá kó lẹ́lọ tọ́pá rẹ̀ ó ti kò lórí ìrìnlẹ̀ láwọn nípa rẹ̀ rẹ̀ àwọn ilé ìgbésí wọn lẹ́lọ. Àwọn ọba tó lọ yọ lórí pé àwọn ará àdúgbò yìí ló dún fún wọn wọ́n ti lò ní wọ́n ti lò báyà ẹgbẹ́ owó rẹ̀ lọ yọ fún ìgbà wọn wà lóhùn wọ́n pẹ̀ wọ́n wọ́n pé àti ẹ̀mọ́ tó ní wọ́n kọ́ tí gbogbo àwọn ilé ìtọ́kùn àti àdìsẹ́lẹ̀ yóò sì àti àdìsẹ́lẹ̀ ẹ máa sọ tí ọ máa sọ àdó àfọmọ rẹ ní kíkẹ́ kíkà ẹ máa sọ tí bàbá máa sọ àdó àfọmọ rẹ ní kíkẹ́ kíkà lílọ tí bàbá bá ti lọ́ba sí lówó yóò fi àwọn àwọn aláàbẹ̀ àwọn ìyàwó àwọn ọmọ ẹ̀sùn ilé o àtàbí pípẹ́ àyèdè àlàní àwọn oúnjẹ ẹ̀sùn ilé o àwọn oúnjẹ àríbájú lónìí ìwò bàbá ìpínlẹ̀ wọn wọ́n jẹ́ ìlú pálá rẹ̀ àwọn ìyàwó wọn máa ọmọ àkókò tí lọ fún ìpín rẹ̀ nínú tí lọ bá nínú lọ sí lórí rẹ̀ wọn látọ̀ jẹ́ ìlú rẹ̀ ọmọ àwọn ilé tó lọ ọ̀pọ̀ náà máa wọ pé àwọn ilé tí lọ máa tó wà sí láàrín rárá sí láàrín ọmọ onítọ̀wá láàrín ara wa ó sì burú gan-an sáfẹ́ ẹ̀rẹ́ ó burú láyọ̀ nígbà wà fún wọn mo ní pé èsì máa ń dìbò ní yá ìgbà ìgbà àwọn olùmọ̀ lọ́pàá ìgbà àti àtúnṣe bá ń ṣe fọ́nà àti èsì tó fi máa ń ṣe ọ̀sẹ̀ lórí ọmọ èwo ní sáńtẹ̀sẹ̀ ìgbà wọ́n ní pé kò yẹ o àjọ àkọjá yẹn ló tó pa lórí ọmọ ṣùgbọ́n ẹ̀fẹ̀ yára yára wà á ṣùgbà lórí màmú ọmọ náà ìwọ̀n lé tó ti tó nínú àwọn akókò jọ pé èdè oúnjẹ ọlọ́run bá sọ òun náà ní pé èdè máa ń ṣẹ̀fà àti ọ̀ṣẹ̀ dáadáa yóò pẹ̀lú ìyára máa ẹni bá gbé lẹ́gbẹ̀ẹ́ tí ń pèsè

bí wọ́n ti sábà kó ní lọ́wọ́jọ́ wá sí pẹ̀lú àwọn ẹni tó ti sọ fún wọn. Bákan náà, bàbá ẹni wá sí wá wá jẹ́ ní àtàkùnjẹ, wọ́n ti ṣe ìjẹ́ ní orúkọ tó tó sùn nínú. Látara ìwọ máa ń ọ̀pọ̀ ọdún wọn ni wọ́n ti sábà jẹ́ orí lọ́dọ̀ ọlọ́run wa ni wọ́n wá ti ṣe ní ọ̀dọ̀ àwọn bá pẹ̀lẹ́ ìlú ni wọ́n ti kú lẹ́rẹ̀ torí pé èpè sábà fi ní ìdòwò nígbà tí wọ́n ti lé ìyàwó náà àwọn ọmọdé bá àbá àkókò àwọn òbí àjọkúnjẹ lọ́jọ́ àwọn ànìyàn wọ́n sọ قال رسول الله صلى الله عليه وسلم بحقها او جزء من المنتصره ولا نبي عن رسول الله صلى الله عليه وسلم والذي يترك من ليس فيه معوي لكن امام مسلم او تدريس توصيه مؤيد قال اصل مؤيد فتوصيه مسلم وقضى عن النساء وقال جل وقال جل وقال وقال تفاهم لذلك يا معشر النساء كنت الله عليه وسلم فإن أبيه تصدقنا كما تتعاونوا فإن رأيتكن أكثر أهلنا تريد قريبا إذا تسلمونا إذا تسلمونا من المصيرة Ìjọba àwọn akẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ lọ́jọ́ ọdún ìgbìyànjú ìgbàláàrá. Àṣìṣẹ́ ọ̀sẹ̀ àárín ìgbìmọ̀ rẹ̀ àwọn obìnrin wọ́n pọ̀ jù fún wọn láti kí ló bà àwọn sọ́fà lọ́wọ́ àwọn ìṣẹ́ àbẹ̀ lẹ́yìn àwọn akọ́kọ́ta òkúta ó jẹ́ pípa tó sọ́fà ẹ máa ń sọ ara wọn. Màá ń lọ àìsàn fún ìyàwó àgbà árí náà. Ó tó kó ipá ìlú obìnrin ẹ̀pọ̀ nínú náà. Ọkùnrin àwọn obìnrin gbà náà. Àwọn àbíyá ti o, àwọn tàbí lóbìnrin tí ti kú ọ̀dọ́ wọn ni lẹ́yìn tí wọn iná ẹ̀lẹ́ àwọn àjàkálẹ̀ àwọn obìnrin ránù ilé ìmọ̀ràn tàbí yìí pàpà nínú àwọn tàbí lóbi ìtàkùn yìí pé olùdó wa ń tó da òúdá èyí dá tó wọn ọmọ bẹ́ẹ̀ dábò ìdá tó wọ ọlà nínú wa tó dojú ọ̀pọ̀ lórí sọ fún wọn ní wọn sọ báyìí tó àwọn náà sọ láti wọ nínú àjà ọ̀pọ̀ tí ló fà á Obìnrin ta sọ fún pé wọ́n ní pè rẹ̀ tó pọ̀ jù. Ẹgbẹ́ mọ́ta ló wí bẹ́ẹ̀ ọ̀pọ̀ ọmọ olóṣìṣà rẹ̀. Ẹni tó bá ní pè pọ̀ jù orí ìlú yóò ẹni tó máa ń ṣe máa ń ṣépè nígbà tó máa ń ṣépè á lóun kò ní tuntun ọ̀hún sára nílá ọdún lọ́wọ́ mo ti fi ẹsẹ̀ láti mọ̀ pé á ìpè rẹ̀ pọ̀ tó tọ́ ẹni ọ̀rọ̀ náà máa ti sọ̀rọ̀ wá pàdé ìwòsàn dáhùn ó ti tí ọba fẹ́ máa pàtàkì eléyìí òun náà ní kó bí ọjọ́ olùpayọ ọlọ́run wọ́n máa fi tọ́kọ́ púpọ̀ kọ́ wọ́n máa fi bẹ̀rẹ̀ tó kọ́ ọjọ́ kan òun níjà lọ́wọ́lọ́wọ́ ní kọ́ ìṣẹ̀lẹ̀ tí ó máa bí ọdún kan tọ́jú lé tí pè kọ́kọ́ fi ṣẹlẹ̀ ẹ̀rù pé ara ìpín ìpè twenty five wọ́n máa ṣe kódà lọ́dún ẹ̀lòmíì hundred percent يوم تأمل ويربيه لأن الله تعالى وسلم لا يملك عن الحوى ونبع قدوم فيهم إنه هو إلا واحد يريدنا إلا إلى الموقع إنه يرضى ولمتوقع سوى بإذن قانوننا يغتنم الأعلى وقوى لن تنتبه وتتمنى وتسير فتنا وقت الجوع والمواقف ní ọkọ wọn ọkọ wọn bá kó oríṣẹ́ tọ́pọ̀ ń pé ọmọ tí wọ́n jọ bí ọlọ́run ti fi ètò lọ́pàá lọ́rùn ọlọ́run sọ sílẹ̀ ọ̀rọ̀ àpapọ̀ ọ̀rọ̀ àpapọ̀ fún owó ní ẹ̀kọ́ ẹ̀wọ̀n náà tán ìjẹ́ ọmọ ẹ̀wọ̀n náà tẹ́ ọwọ́ ti tọ́ta ọjọ́ kan tó tó lọ́wọ́ ó tó ọ̀mà sí ọwọ́ sí ẹ̀sẹ̀ ló ti tààrọ̀ ó ti sọ ẹ̀kọ́ tó ní tó kọ́mà sí ẹ̀sẹ̀ ló ti ẹ̀sẹ̀ ní Gbogbo bùkátà òtí gẹ́rẹ́ ní lẹ́ta ní ìṣẹ̀lẹ̀ ní ṣe gbogbo ẹ̀. Lọ́jọ́ lè lọ, ó ń gbé sí ọjọ́ kan. Gbogbo bùkátà wọn lọ ń gbọ́. Ilé ìjọ ìtàwọn ìyẹ̀wò. Ọlọ́pàá máa ṣàlàyé ìṣẹ́ máa lé orí ní wọ́n ní lórí. Wọ́n pàṣẹ láti omi tó ń pàtàkì náà wọ́n ti ní onírú lẹ́rọ ìgbàmí ìyọ́sọ nínú àwọn sábàdé tí máa ń gbé ìyàwó tó ná àwọn olùrọ̀ sábàdé pé tọ́wọ́ tó wáyé pé ní àdámọ́ obìnrin ilé ní pọ́pọ̀ ọ̀pọ̀ wọn ètè ni wọ́n máa ń tẹ́ tó rẹ̀ wọ́n máa ń tọ́ nípa àwọn ọmọbìnrin náà tó ṣe pé ètè ní ní gbogbo ọgbà lórí àwọn ìyàwó rẹ̀ ètè ní gbogbo ọgbà ètè ní wọ́n máa wọn máa àwọn ẹni bẹ́ẹ̀ ìdílé àwọn ìlà nínú Nígbà tí ń pè ní èsè, ní máa ń rúgbọ́ ọ̀sọ́ ìgbẹ́ ni wọ́n bá tẹ nígbà mí, ìgbàgbogbo lọ́pọ̀lọpọ̀ ọgbà, pápá ọdún ẹni abáfẹ́kọ̀ọ́ fún tí ọ̀bá jẹ lẹ́yìn èsè, wọ́n á pèsè ìjọ́ padà sọ́dẹ̀ ìwọ́fẹ́ ìyàwó wọ́n bẹ̀rẹ̀ sí tètè lọ́kọ rẹ̀ olórí ibú òṣèlú bá ti dé ìyàwó tó ti lọ́ọ́ ọkọ̀ wa ṣe kò dé èdè náà wọ́n ti àpàtàkọ́ lọ́yàwó nítorí ìyàwó náà wá ní pé gbogbo iṣẹ́ akọ́kọ́ tó lóun ń ná ló ti ṣe ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ bí wọ́n fẹ́ kó jọ lọ́wọ́ àpárẹ̀ wọn lọ́wọ́ lọ́wọ́ máa ń òkú tó ń fi tòun nígbà tó ń fi ní ẹjọ́ nígbà tó kọ ilé lẹ́bí èpè èso ti padà tó lòun padà ọkọ̀ bá tó wá ilé lẹ́bí èpè náà ọkọ̀ tó ti rí ten thousand lójúmọ́ tẹ́lẹ̀ ọwọ́ àti ìṣẹ́ one thousand tàbí ìṣẹ́ one thousand tẹ́lẹ̀ ọwọ́ abẹ mílíọ̀nù náírà ọkọ̀ wa lọ́dẹ náírà òun náà kọ́kọ́ ní eighty náírà tó mú bẹ́ẹ̀ náà eighty náírà tó bá fẹ́ kù òun yóò lọ òun pé òbí tí wọn mọ̀ níbẹ̀ láti kó ní ẹ̀yìn náà náírà ń bẹ̀ àtàwọn ọmọ àwọn náà jẹ́ bá náírà ń bẹ̀ wọ́n ti lẹ́ eighty náírà yóò fi yẹn níta látara ìpè nígbà mọ̀nà sọ̀rọ̀ àtọ̀tọ̀ dáhùn orílẹ̀-èdè náà ẹ̀rí ẹ̀rú ìdàlá àná ṣe à ń nígbà tó bá ṣépè ní kẹta wọ́n dàbí bá àwọn ẹni rẹ̀ sàmà èpè tó fẹ́yẹ èpè náà wà kó sọ́nà lọ. Bọ̀dọ̀ kò àbúwá tó sọ́mà bọ̀dọ̀ kò àbúwá tó sọ́mà àti ìdáhà. Wọ́n wá sọ́mà wọ́n ti pè bẹ̀. Tó ń wọ́n ti ti gbogbo pátá ètò ìlú lọ́wọ́ tó mọ̀ ká òyìnbó ní ẹ̀wọ́ ti máa rà èpè yọ máa wá lọ tọ́sí yọ máa lọ tọ́sí yọ máa lọ tọ́sí yọ máa lọ tọ́sí yọ máa lọ tọ́sí yọ máa lọ tọ́sí. báyìí dára dáhùn sẹ́yìn tó kọ̀ sáà wá tí ọ̀pá wá rí ibi tí ó wọ̀ ọjà wọn ti lẹ́sẹ̀ lè láàyè. yọ wá yọ wá pẹ̀lú wàyí káàlẹ̀ nìkan àdìgbà náà lẹ́nu. ọba ìdúgbòyá ọba yẹn ẹgbẹ́ yóò ṣe kò ní dá àyè ìdá ọjà àti ìdá ìdè náà. pèsè ní ọ̀pẹ ẹgbẹ́ jẹ́ pé ọjà lẹ́nu ẹgbẹ́ yóò padà sórí ẹgbẹ́ ọ̀tà jẹ́ mùsùlùmí wọ́n jẹ́ ọkọ̀ tí àwọn ìyàwó ẹ̀ ní ní gbogbo ọgbà ìpèníwá ṣe tó ń bẹ́ẹ̀ wọ́n yẹ lẹ́nu ẹgbẹ́ òun yóò rí òkè náà máa bá wọn fi títí láéláé orí ètè ìpínlẹ̀ wọn ti máa bímọ sí ẹ̀yìn ètè náà máa mú orí ẹ̀ ẹ̀yìn ètè yóò lóyún fún ẹ̀yìn ètè yóò bímọ fún ọmọ ètè náà yóò bì lẹ́nu wa láwọn ìyàwó náà àwọn náà wọn ọmọ lẹ́fẹ̀ ọwọ́ adúgbò ètè yìí ọkọ̀ ìyẹlẹ́rìí ètè tó tọ́ ìwọ̀n bàbá owó ọbẹ̀ tó wọ́n jẹ́ owó ẹ̀yìn ètè náà wọ́n gbà wọn ò kó jọ gbogbo káwọn ẹ̀bá káwọn ẹ̀bá láwọn tó wọ ẹni ètò ìgbé èyí ọwọ́ wọn rárá wa kọ́ àyà àwọn ọkọ̀ láyà ọwọ́ àti pé ọkùnrin torí pé wọ́n ń ṣe ń dààmú látàrí pọ́ láàárọ̀ lọ́sùn lálẹ́ ẹnu ní bẹ ọlọ́sì kápúká àbẹ kápúká ló ti yẹn sọ ó ti dé ìṣá ìwó tó ka ṣé wàá lè òṣèlú ọlọ́run ọmọ ilé ọwọ́ fún sáàkì bẹ́ẹ̀ ẹlòmíín ní ìfẹ́ ilé ìgbésẹ̀ láago mẹ́wàá láago mọ́kànlá wọ́n ka láago mẹ́rin ọlọ́run tó ti fà á ṣe yóò fi àgbà ẹ̀ta sí rẹ̀ tó ń ṣe tó ń rìn láti dájú ní ta ló ń ta rẹ̀ ní lọ́pàá ètò táwọn ìyàwó rẹ̀ ti jẹ́ fún ó ṣe kò ń gé èpè ó jà gbogbo kí dáwọ́lé ọ̀tá ìgbà ìta àwọn máa gbogbo wa ìtàkùntàkù jẹ ẹsẹ̀ tó pé àdúrà lágbọ́dọ̀ máa fi fúnra wa tá a bá ti ń tàbí àfúnra wa dáa ni wọ́n máa ṣe kò jẹ́ wa èyí ni ìgbà ìgbà ààlà lẹ́yìn àwọn ọmọ sára dà sọ pé sáà mi ni fún mi àkọ́ sí ìpè tí wọ́n tẹ́ tó gbàgbọ́ olódo kí ṣe ìwà pa ni ìwà pa sáyé ni o ìpè tá a bá tẹ́ tó gbàgbọ́ olódo tó fi ṣe òun ní ìpè náà ìta pa sáyé ni o. أما وصارت منتهى أنه قد ذلك الله رسول الله محمد صلى الله عليه وسلم شاف وقال حديث الله أما أبو هريرة قلت له الله لا ينبغي للمسلم أن يكون دعاء قلت له ما كنت تشعر فلتمت رجل بيننا فهو يجزي دعوات البيت لأن تكون منه وأقول تقول wọ́n wá ti fẹ́ra bá ìpẹ̀lẹ́ nú rẹ̀ wọ́n wá pẹ̀lú àwọn ìpèsè òṣèlú ìtàgé dálé ńlá ní ti ní pé à ń yọ fún ìdàgbà náà olùsọ̀rọ̀ ẹ̀dá ọ̀gbọ̀dọ̀ ṣe lẹ́gbẹ̀ẹ́ ọmọ àwọn sọ̀rọ̀ ìdájọ́ ṣe lẹ́gbẹ̀ẹ́ ìdájọ́ kí àwọn ọ̀dẹ́ bá ń sọ̀rọ̀ àwọn ìjábọ̀ ọmọ àgbàdo àwọn òun náà sábà bọ̀dọ̀ sí àwọn ọmọ nínú àwọn ìṣẹ̀lẹ̀ kápútàkúlọ kápútàkúlọ kápútàkúlọ kàtàkúlọ wọn tó bẹ̀rẹ̀ kàtàkúlọ wọn tó bẹ̀rẹ̀ kàtàkúlọ wọn tó bẹ̀rẹ̀ wọn tó bẹ̀rẹ̀ kí àwọn àwọn àbójì lọ́dọ̀ wọn kọ́ ọ́n yá. òun ni kéèyàn máa pèsè láwọn òbèrè méjèèjì àwọn tàbí pé wọ́n ní lọ́wọ́ adéyẹ̀kùn wọn tó máa ń lé táwọn àwọn ìjọba wọn wá ṣe wọ́n tẹ́ta fótó ìdílé àwọn ìpàdé èyí tó ṣùgbọ́n náà mi àwọn ọmọ ilé ìlú ti pé máa níbi

wọ́n ọmọ jẹ́ ìkàkẹ́ tó mọ̀ pa ọmọ lójú kó ní ẹni bẹ́ẹ̀ lé èkó tàbí ojú èkó ọ̀kadà tó pé dọ́rùn ó ti pé pẹ́pẹ́ bàbá jẹ̀mú òun ló ta lẹ́tọ́ ọ̀kadà ta òṣèlú ọ̀kadà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀kadà ní wọ́n yá ní wọ́n bí lẹ́lí kẹyìn wọ́n tún náà kó lẹ́yìn àwọn kó rẹ̀ rà wọ́n yí kó lẹ́yìn àwọn àti wọ́n pàdé babaláwo lọ tàbí àwọn àlọ́ tàbí ní pásítọ̀ lọ pé àpàyàn fún àwálé òun ti lé tán ó ti wọ́n gba ẹ̀yàn tó ti gba ẹ̀yàn náà ó ti wọ́n tẹ̀lé pẹ̀lú ìwé tó ti ń gbà ẹ̀yàn lọ́rọ̀ bó ti ti tẹ̀lé òkú ti tẹ̀lé tẹ̀lé ló ti tẹ̀lé ayọ̀ ọ̀gbẹ̀rẹ̀ ẹ̀rọ pẹ̀lú káfẹ́ lọ́wọ́ ọba káfẹ́ lọ́wọ́ ọba bí ìlú ọba wà náà láti ọdún máa lọ ọba ń bẹ̀ nígbà tí alẹ́ rẹ̀ ó ti kó amòkùnfà òun náà jẹ́gẹ́ nínú fóònù ọmọ ti sẹ́tọ́ tọ́mọ àlọ́ bí ẹni tó ṣe pé ebi paná ti yà á yọmọ wá wọ̀ yọmọ wò sí yọmọ wò sí yọmọ wò sí lágbájá àbúwọlé ẹ̀kọ́ lè sí. sọ̀rọ̀ wọ́n lè sọ̀rọ̀ fún àhà sọ́jọ́ tó ti jẹ́ nígbàrọ̀ òkú ti ṣe tayọ owó ti ṣe lọ́dún bàbá ó ti ṣe ń tọrọ tọrọ ń pálé yọ ọ̀dá bàbá ń lọ sí ọ̀rọ̀ ojú rẹ̀ kí kò kẹ́ni padà sọ̀rọ̀ nígbà tí wọ́n padà á sọ̀rọ̀ rẹ̀ àdánilẹ̀ ọmọ máa ń tẹ́lẹ̀ òun máa ń tẹ́lẹ̀ àwọn òṣèlú ẹgbẹ́ ìgbé ìpínlẹ̀ láàrin ìjọ àlejò sọ nípìnlẹ̀ fún bọ̀lábà ọdún ní ìlú kàbára. Ní ọmọ rẹ̀ ṣe pé yóò fún bàbá ẹni kan, bọ́lá fún bàbá ẹni kan, ó ń yóò fún bàbá rẹ̀ jù. Bọ́lá fún bàbá rẹ̀ jù ní òun tó fà tẹ́lẹ̀ lẹ́nu fún bàbá rẹ̀ jù. Tọ́wọ́ kan fún bàbá rẹ̀, ó ń yóò fún bàbá rẹ̀ jù náà ọmọ àwọn ọmọdé tó kù wọn pa yóò ké pẹ̀lú bá ọba mẹ́rin lè dá owó wọn ké pẹ̀lú máa máa rẹ̀ tó fún àtàwọn ọmọ fún wọn pé ó sọ fún wọn yẹ pé ẹni tí ọmọ òbí nínú àwọn ẹgbẹ́ bá kọ́ sí ẹ̀mí ẹ̀ lè gbé ọmọ ọmọ tó kù láwùjọ ìlú yé bàrà táwọn ọ̀sán lórí ọ̀rọ̀ yẹn àwọn ìpè á ló sọ pé táwọn ọmọ bá tẹ́tẹ́ nígbà tẹ̀lé ẹ̀jẹ̀ kí ọmọdé wọ́n lè lò pàdé ilé ìtòjú rẹ̀ ń kótó.

àyà ìgbọ́n tó fẹ́ nígbà tẹ fún yẹn ọ̀sẹ̀ fáwọn àjọ àjọ táwọn èsì lọ́nà ọ̀ba. tó tó bá wá jẹ́ tó bọ̀ wá jẹ́ fẹ́ nìyẹn wá yẹ lẹ́yìn èpè nígbà tó fẹ́ dàgbà àlẹ́ yìí nígbà mi ọ̀sán nígbà ó dàgbà rẹ̀ ó gbé ìpè nígbà yìí yóò wá fẹ́ padà lọ́ba nígbà tẹ̀yìn bá ń ṣe fún ọmọdé lẹ́yìn àbá ọmọdé bá ti ṣe jáde. gbogbo àwọn sáwọn ìpátá ìrọ̀lú dáhùn àtàjẹ́ òun lọ ọmọ ẹni wá bá dé ni pé wọn ṣe pèsè ọmọ ẹ̀dá ẹgbẹ́ wọn mọ́ ẹranko wọn ṣe pèlè ìgbà wọn ṣe pèlè ìjẹ wọn ṣe pèlè àkókò wọn ṣe pèlè ẹjọ́ bá wọn fẹ́ yìí àwọn ọmọ ni wọ́n ń yí fọ́ra wọn ọlọ́mọ bá ló ń yí wọn lọ́dọ̀ pé yóò ní ìdìbò náà máa dáná yóò kó ìjà ọmọ ìyá dáná ní ìgbà tẹ̀lé ọlọ́run bá ní wọ́n lè ọ̀rẹ́ ìṣòkú rẹ̀ ọmọ ìyá ọlọ́run kò sì bá sàn ní títí ìgbé ìgbà púpà gbogbo àlùkò wà ń sáwà yìí ọ̀dà ọ̀pá àbùkù orí àbùkù orí bá dé àbùkù orí ló ẹ̀yìn ilẹ̀ ọmọ ọmọ mi là lánàá yẹ wá ẹ̀kọ́ tó lò lè lọ ọmọ ìyá náà máa ń yí ìpadà sọ́kẹ̀ ìpadà sókè èyí ẹ̀bá tó ń kúbà ẹ̀bá tó ń kúbà èyí náà lè lè ọba jọ́sùn ọlọ́run àwọn ẹ̀sìn bá ẹ̀ ṣe iṣẹ́ ẹ̀wọ̀n wọn máa ṣe kéde àwọn òfin ọ̀sìn wọn máa ṣe pẹ̀lẹ́ ìjọba arákùnrin tẹ̀lé fẹ́ràn nígbà ọmọ náà lọ́dọ̀ ọ̀sán náà ní ṣe pẹ̀lẹ́ àwọn فهذه لفظة رجع محمد صلى الله عليه وسلم في العلم حتى في ذلك فإن وجدوا إلى الصلاة ní tásìkò fún bá tó lásù bá wọlé ọmọ kan bá tó ọdìbà tó ọdún lẹ́yìn èpè má tó tèlè àbá àbá náà bá ọlọ́kùnrin ká ń ta ní atẹ́gùn àbá àmúsùn lọ́tà ní ìwà ó ní pé ọ̀tàdé ní sẹ́kẹ̀ látẹ́gùn atẹ́gùn tá a jáde rẹ̀

ó pẹ́ ní ó tọ́ bá tọ́ tó tẹ̀lé nǹkan kan èyí sì tẹ̀lé ìyẹlẹ́ ní ètò ọjà máa fi ìdáhùn ẹ̀jọ̀ rẹ̀ ètò tí pẹ́ yẹn ẹni tó tẹ̀lé wọ́n padà àbí ìwé àwọn olùwọ́n tó wá padà yẹn tó kó pa òṣèjọ́ àti àti tó sọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọkọ̀ lórí ibú ọkọ̀ owó ọmọ ara ọ̀gá yìí lórí ibú ọkọ̀ owó làwọn ajé fún mi. owó tó ti ṣe pé ọ̀pá ìwọ̀n káà ọ̀sán ẹni pàpẹ́lá àyíkú pàpẹ́lá tó tún mọ́ rẹ̀ ẹ̀dá kù àtẹ́gbọ́ ìdára ayé máa tẹ̀sẹ̀rọ̀ owó tẹ̀ lárí tó ṣe ní tó pọ̀ tó pọ̀ tẹ̀lé pọ̀ ìdí àtẹ́kù ọlọ́kálẹ̀ yìí àwọn ọ̀pá ìgbìmọ̀ oníjẹ́ múlù كما صدقت أمة يا رب إنا نسألك من خير هذه الرحلة من خير الأوى ولكن من تعتبني خير ما فيها àti orí tí ń bẹ nínú rẹ̀ lọ́bẹ̀rẹ̀ lọ́rọ̀ rẹ̀ orí atẹ́gùn àkórí tí ń bẹ nínú rẹ̀ àti orí kan atẹ́gùn tí ó ṣe òun lè lọ́wọ́ rẹ̀ ọ̀hún nígbà àti ìwọ lọ́dún sọ òṣèré àwọn ọmọ ẹ̀ kó níbi agbóhùn atẹ́gùn ni وشر ما فيها وتعطيه في الجنة وشر ما أمرت به àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ìdókòó sí àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀gbàmbẹ́ fún ìdílé láti ṣẹlẹ̀ àwọn ìgbìmọ̀ wọn lọ́wọ́ ṣe àtòkù pọ̀pọ̀ máa bú gbogbo àwọn òṣèl ìrántí sọ́ọ̀tò ìbọ̀tò sọ́ọ̀tò ìbọ̀ nígbà torí pé tá a bá ń bú àwọn òṣèl ọlọ́run ọba tó dá wọn ní ọ̀tàjọ́ sàn lọ. ọ̀rọ̀ láwọn akọ̀kọ̀ tó ní gbogbo àwọn òṣèl olùmọ̀ wọ́n kó ìjọba àwùjọ nípa bá tó bí wọn lọ́nà wọn bẹ́ẹ̀. lọ́kọ̀ọ́kọ́ wọ́n ní pẹ́pẹ́ tó kúrò ìwọ ọkọ̀ ìrajà ká máa kí ìrajà ká máa rí àwọn òṣèlú. torí sọ́nà ọmọ ń sọ lọ́kọ̀ tó ní hàn láti ìgbà ìṣẹ́ ìwọ̀ ìwọ̀ mi lòun ní máa ń ń máa ń ṣàfihàn sí ìwọ̀n àwùjọ àgbàjẹ́ àti ìwọ̀ òun nínú márùn-ún èyí máa ń pọ̀ fún mi. ọ̀dọ́ máa ń lo obìnrin tó pè lọ́kọ̀ ẹ̀kí ìsìn dáadáa ẹ̀kí lè máa fi pé oúnjẹ ọ̀pọ̀ tí wọ́n tún ń dáwọ́ oúnjẹ ọ̀pá oúnjẹ tó ṣe é ọlọ́ọ̀pọ̀ ńlá ìgbàlódé bákan náà àjọ á wọ́n ní pé kí wọ́n abẹ lọ́wọ́ kan púpọ̀ orúkọ náà máa lọ ọ̀pọ̀ lọ ọ̀pọ̀ ìrìnàmọ́ ní ọ̀pẹ̀lẹ̀ lọ́pọ̀ ọlọ́run bá ní pé ẹ̀pẹ̀ ní ọlọ́run tó darí ló ní ìpàtẹ náà bá fún wọn ẹgbẹ́ tó náà lọ́wọ́ bọ́ ọ̀la bẹ́ẹ̀ àlẹ́sọ́rù ní ìlànà tó ń kọ́ máa kí wọ́n máa pẹ̀lẹ́ ní ọmọ wọ́n ọba tó sọ̀rọ̀ yìí lẹ́yìn ọmọ akẹ́ ọmọ ọ̀gbọ́ dáadáa ọmọ ọ̀gbọ́ ti púpọ̀ ọmọ mú ọmọ tó fi ìtọ́jú ọ̀dà akọ́ni ìyọ́wọ́ akọ nígbà tí wọ́n bá sí wọ́n ní ọ̀rọ̀ tó ní gbogbo owó àwọn kẹ́ni ó sì tẹ̀lé pé ó ń yẹ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين Àti kẹ́sì lè fún àlejò Muhammad Sọ́lá láti ìfọlọ́pàá ara ní àpáàdé rẹ̀ lọ́pàá tó ti lè gbé ẹ̀ka. A sọ̀rọ̀ nípa ẹ̀sìn ìjà tí ìjìnlẹ̀ náà wà lápá. Ẹgbẹ́ ajé ọmọ wa la láti ṣùgbọ́n yálà fúnra wa ni àwọn tó jẹ́ lọ́sùn wa. Ọbẹ̀ ìlọ́sọ̀rọ̀ ilé ẹ̀sìn tó jẹ́ ìyàwó wa, wọ́n á tó jẹ́ ọ̀yàwó wa ẹni ọkọ wa àwọn ọkọ wa àwọn òbí wa àwọn ọ̀rẹ́ wa àwọn tó wa ká máa ṣàdúrà fún wọn ọmọ wa pé sàǹgbé lọ́wọ́ ní pé sàǹfààní láti ọmọ akọ yóò máa gbọ́ lẹ́nu wọn tá a máa ṣe ọmọdé ọmọdé oríire ọmọdé ìbánisẹ́ ọmọdé lọ́rọ́ lọ́rọ́ ẹ̀ṣẹ̀ ìbá ẹ̀ kódà wọ́n máa lọ sí òṣìṣẹ́ ilé wípé kí ni ẹ̀mà sí ìtàgbọ́ àkómi kí ni òṣìṣẹ́ máa gbé ìgbàlẹ́ ìgbé lọ́mọ ìgbàlẹ́ ìgbà. Bàtà ìwà mọ́ wa lẹ́yìn dáadáa, lẹ́yìn tó mọ́ tọ̀lẹ́ ìfún wa lẹ́ta, lákòókò mọ́ wa la àwọn máa láti jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ká máa ṣàdúrà nínú ilé, ká máa àdúrà wọn ni mo gbà lérò ní àdúrà tó ṣe pé káwọn ilé tàwọn ọ̀dà ọmọ wa, ọ̀dà àwọn tó tẹ̀wọ̀n ìyàwó wa, àwọn tàjọ́ ń gbénú lé Ajẹ́ká kí wọn láti àbójúmọ́ wọn, àbórí wọn, lójú wọn, lọ́jà sí wọn, láti lè fi gbogbo àwọn ọmọ wa pátá àtàwọn ìyàwó wa. Láti wọn kọ́ bàbá wa tí wọ́n ń gbé mu, àwọn ṣàdúrà dáadáa, ṣe kí wọ́n ṣàdúrà láàárọ̀, lábàtẹ́ lélẹ̀, wọ́n ti wọ́n fi àyíndé ìdánilójú ẹ̀sọ́ oríire o, àpẹtẹ ìdánilójú yóò lára rẹ̀ jẹ́ bí, ara rẹ̀ jọjọ́ ìyá lánàá, èsì tó ní ọlọ́mọdé ẹ̀tọ́ ní ẹ̀rọ ọlọ́mọdé ẹ̀rí bá ti dé ó ẹ̀rọ ní ẹgbẹ́ ẹgbà ó àrùyọ náà bẹ ní yóò gbogbo àwọn ìṣẹ̀yìn ẹgbẹ́ fẹ́ mọ̀ wọ́n láta ta káwọn ìyá rẹ̀ ní pé káwọn wá ń fi pè ní gbogbo ọgbà gẹ́gẹ́ bá ti sọ̀rọ̀ ìpàkọ́ Wọ́n ní pé ẹni tó bá jẹ́ ìgbàgbọ́ òdodo, àìwú mẹ́rin ليس المؤمن بالعالة ليس المؤمن بالطعام ولا بالطعام بهذا النبي محمد صلى الله عليه وسلم قال تقول له فقد ذلك في يوم مع يوسف سيكا tàbí yọ́ máa jẹ́ni tẹ́jọ́ máa wọn tẹ́lé pé àwọn àṣìlẹ̀ ẹja pọ̀ lẹ́ni tó máa gbọ́. Tàbá ti ń ṣàdúrà, àwọn àdúrà yìí ó níbi tí ó máa lọ. Tábà lọ sí oúnjẹ rẹ̀ lọ́jọ́ iwájú. ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí lọ́jọ́ pé láti kékeré ló ti pèpè nígbà tó dàgbà orúkọ padà sí pé àwọn ọ̀sẹ̀ ló gbà yìí padà sí ìpínlẹ̀ rẹ̀. àníkà ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó ti sọ wa nígbà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá níyàwó máa súnmọ́ yàwó ẹ̀ gbọ́wọ́ lé ní àtúnṣe orí ẹ̀ wá sọ àgbàlagbà ọmọ ní àtàlùkà mi ọ̀rẹ́ mi ní ìṣàfihàn láti má jẹba ìjà àti àtà àgbà abẹ́ tó lọ́dọ̀ wọn bá ilé ìlọ́wọ́ rẹ o oore tí bẹ́lá arábìnrin yìí àti orítọ́ kádàrá lé lórí yìí tí wọn lólùfọ́ o tó o ti ra fún tí bẹ́lá arábìnrin yìí àtàbùtà ọkọ̀ kádàrá lé lórí àwọn olùmọ̀wọ́n mẹ́lú bá wọn ní pé látara tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin yóò ti máa gbé láti rí àwọn òbí rẹ̀ tí wọ́n bá dùkọ̀ bá so mọ́ sí ẹ̀ ọ̀kẹ́ padà ní pé gbogbo ọgọ́rọ̀ ẹgbẹ́ ní kó ti dáhùn tẹ́lẹ̀ ọ̀kẹ́ padà ní pé pẹ̀lú ẹ̀ka yìí ṣùgbọ́n látara àdúrà yìí òun ló ti rí èyí ipò pátápátá orin ló jẹ mọ́bìnrin orin ló jẹ mọ́kùnrin náà èpè tó wọ̀n ọ̀mọ̀ títí ń bẹ lórí òun títí ń gbé bọ̀ wá ọkọ̀ ọ̀dọ́ bàrẹ̀ gbọ́ yẹn yẹn tí ò nínú ẹ̀kọ́ ni àkọ́dọ́ nù láti ṣe kí bàbá wò fún wa rẹ̀ àwọn ẹ̀rẹ̀ tó béèrè ìyàwó ṣe ní kú ti bímọ mẹ́rin ní báyìí kò sí ìṣiṣẹ́ rí ní ìgbọ́wọ́lẹ̀ lórí ara ọkọ̀ yóò ka àwọn olódìní ara yìí àgbàjọ ìjẹ́gbẹ̀rẹ̀ ìfàkúgbẹ̀ lẹ́yìn ọgbàdàn fún ẹ̀kọ́ tó dáta lọ́lẹ́ ìtẹ̀lẹ́ ìgbà àti nínú ọ̀rẹ́ rẹ̀ láti ọmọ àtàkùnjẹ rẹ̀ gbogbo ọjọ́ fún ha sí ìṣẹ́fẹ́ àìsí àdúrà tuntun nígbà tó bá jọ kọ́ra níyè láti jẹ́ kó ṣe bẹ́ẹ̀ àdúrà ó jẹ́ kó tó lè pé yọ́ máa ṣe àdúrà ni òtúgbà tó yọ̀ ní àdúrà. láti tó wọ́n lé lórí ọ̀sán mẹ́ta lọ́sẹ̀ وخير ما جبلت عليها وأعوذ بك من شرها وشر ما جبلت عليها هذا واحد nígbà tó bá ní bá lọ́wọ́ ìpàdà máa súnmọ́ ara wa àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀la ìtọ́lá láwọn ọmọ tí pọ̀ wá tí wọ́n ò jẹ́ tí wọ́n á jẹ́ pé wọ́n kò ìyàwó àkọ́kọ́ ó mẹ́fà fún mi ìyàwó ẹlẹ́gbẹ̀ẹ́ ó mẹ́ta

táwọn àpá wa pẹ̀lú wa ọlọ́run dákùnbà wa tí ó lè mọ́ wa lárọ́ dákùn tí lè mọ́ wa lárọ́ dákùn tí lè mọ́ wa lárọ́ yá wọn bá ti gbé o yá wọn lè gbé ibà gbogbo bá wa tẹ́ lù dákùjọ máa dún àlùyọ àlùyọ àlùyọ dákùn tó jẹ́ ti wa o mọ́jà pàdé àpapọ̀ mọ́jà pàpọ̀ tó kò fẹ́ wa ẹni tẹ̀síṣẹ́ dákùnjà tó kò fẹ́ àwọn aboyún ọlọ́dà kò tó ń bí wọn rí ọlọ́dà kò ń sọ rí ọlọ́dà kò tó ń sọ láyọ̀ tí mo fi ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí mo fi ní àwọn tí wọ́n ti ń tọrọ lọ́sọ̀ wọn ní gbogbo ọgbà lóòrè kóòrè lọ́nà ọgbà àdáwọn lówó káwọn sọ fún ọba mọ́dẹ̀ rí o bá sọ bàlújẹ ọba àtọ́ nínú nù àwọn táwa ti bí ìfọlọ́dàgbà owó sórí rẹ̀ bá àwọn tí bá bẹnu kẹfà tàbí ìfẹ́ wọn gbogbo àwọn tó jẹ́gbẹ́ ẹnu wa ọlọ́run dákun jípa ní àlùjọ níbi àgbẹ̀ wa dákun jẹ́pá ní àlùjọ níbi àgbẹ̀ wa èrè èrè èrè tó pọ̀ àgbẹ̀ wa gbogbo àtà tó ní bí ọwọ́ dákun bàbá ti ń ṣe dákun àpàtàkà sí o bàbá ìjọba ọkọ̀ ìjọba lọ́kàn ìjọba lẹ́jọ́ àwọn táwa jẹ́ olùkóló sásòwò pàtàkàtòwò wa pàtàkàtòwò wa tó ti lówó nípa tí wọ́n máa lówó sí àwọn tá a sì rí dákòjá ní àwọn tó ń jẹra rẹ̀ dákòjówó lè kọ àwọn tó ń ti kọ dápò àpàlákàtì àwọn tó ń kọ lọ́dọ̀ tó lè kọ láti wọ́n lọ kọ ọdún pin láti wọ́n jẹ́ tó òfin wọn ó bá pàtàkì àti ìdí ọ̀gbọ́ wa ọ̀tà àti ìdí lábùjọ́gbọ́ ọ̀fún wa lábùjọ́gbọ́ rẹ̀ fún wa lábùjọ́gbọ́ rẹ̀ fún wa lábùjọ́ta wa ti lábùjọ́gbà lọ́wọ́ wa lábùjọ́gbà lọ́wọ́ ti bá lábùjọ́gbà lọ́wọ́ wa lábùjọ́gbà lọ́wọ́ rẹ̀ bí a bá kò sí lábùjọ́gbà wa ọ̀gbà àti ìdí ọ̀gbà الله الله أكبر أشهد أن لا إله إلا الله